Pado, jump, jump. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ o ṣé táwọn gọ́ọ̀nógò ṣe mọ̀ sí. wèrè ó ṣiṣẹ́. ó ṣàbọ̀. ó wá ṣe gọ́ọ̀nógò ṣe mọ̀. bá a fún lámbà. èbí á pa. pápá jà o. inú á ta. ajá. ajá ẹ̀sùn sílé kí màá ó sùn kò ní kí wà ní kí n fún ẹ lówó. àtúntò ìjà ẹ ní god yẹn. no no no mo mọ o èmi ọ̀zù. first born first born. ẹ mẹ gbọ́ o ẹ mẹ gbọ́ dadi. first born first born first born. apostle we hear mo ń ṣiṣẹ́ hmm. mo wá lówó tán mo kọ́lé tán ó wá káàsì mi kiri bó o ṣe fún ẹ kó tẹ bá wọn póòtù ọ̀rọ̀ nínú òun bá wọn póòtù wọn ní kí n fún olówó wàhálà yàtí tí má ti fún ẹ kí ìyá mi kó jèrè mi kí omi kí omi kó gbómi lọ kí omi ò lè gbọ́ ọmọ tèmi lọ omi gbómi lọ a ní fún ẹ lówó tí má fún ẹ wọ́n lẹ́ẹ̀dì fọ̀gánáìsà ń yẹn o. olọ́jọ́ yìí wọ́n. wọ́n lẹ́ẹ̀ télọ̀ ń yẹn o. olọ́jọ́ yìí wọ́n. so peter wa ń bẹ̀ o. wọ́n á dé kó yẹ oṣù lọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ gbèsè mọ̀. gbàdọ̀ gbèsè mọ̀. ebi apá ẹ̀ mọ̀. gbàdọ̀ gbèsè mọ̀. torí ẹni tó kọ́ tí o bá jẹun àti tí o bá ọzù. kò lè kọrin yẹn. no kò lè sọ fún producer. o kọ yẹn kò lè mẹ́kẹ̀ owó náà ní ìṣòro. owó bá ń gbé kiri wẹ̀rẹ̀. gangan ní kò sí mu. ìjà ìbá lọ ah, sílẹ̀. ebi apá ẹkú. monday tó sọ jẹ. wọ́n ní ẹ má jẹ ní tó sùn o ti kú sára. o hmm. tọ́rì ẹ má ah. jẹ pa. o hmm. bá gbọ́ pẹ́rẹ́ tó bá gbọ́ kí á ló ah, máa bẹ́ẹ̀ dìde. oníbẹ̀ tó jó lójú kú o. o tọ́rì. oníbẹ̀ tó jó lójú kú o. má bàa jẹ́ kó lójú kú fat ló gbá yẹn o you need go and learn work lẹ́wọ̀n. má láòdù ẹ o. gbọ́n lẹ́wọ̀n musician dídé dédé lẹ́wọ̀n kí o. má láòdù ẹ o. gbogbo àwọn tó ń ṣe fíìmù yẹn gbogbo wọn oníṣẹ́ tó ń ṣe o. Mr. Ọdún oníṣẹ́ ọwọ́. Ìyábọ̀ Òjó oníṣẹ́ owó. ọ̀sùn mọ́lẹ̀ tù. sáyidò ṣègùn owó lọ́fíìsì tó ti ń ṣiṣẹ́ o. wọ́n ṣègùn owó o. wọ́n lo brain wọn. wọ́n lo brain they are using their head. lo brain yẹn. ìwọ lórí tí o pé o. wèrè lo brain yẹn. ó ya fọ́tò ó ya fọ́tò bí aláfiṣe. ó ti wọ ní àdì. òun lọ lé géètì oní géètì òfin yàwó sóòrè ní tòótò. òun kámẹ́rà ara ẹ̀ o kámẹ́rà rẹ. jáde wèrè. jáde lọ ṣiṣẹ́ o àìṣiṣẹ́ ayé abàjẹ́ o. Hmm. èmi tẹ̀lé ẹ̀ fẹ́ lò tó bá ní bọ́ọ̀lù ìṣiṣẹ́ wa gbé omi wọ́n ti máa lò lọ́wọ́. àwọn bọ́ọ̀sì ń lo pátá àtàwọn para o. wọn kọ́ ẹ̀jẹ̀.